Foreign Service Institute, Yoruba Basic Course, Unit 1, Basic Dialogue, Dialogue for Learning. Ṣé ṣé Da da. Dara dara. Dara dara. Da da. Da da. Ne ní dáadáa dáadáa dáadáa ni dáadáa ni ṣé dáadáa ni ṣé dáadáa ni. How are you? Ṣé dáadáa ni. How are you? ṣé dáadáa ni adúpẹ́ adúpẹ́. thank you. adúpẹ́. thank you. adúpẹ́. ilé ilé ńkọ́ ńkọ́ ilé ilé